على ما لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم نلقاه أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يسر إخوانكم بقناة الدعوة أن يقدموا لكم الدرس الثالث في شرح كتاب صحيح السيرة النبوية بين يديك لأبي البزار داود بوصيري ذي القرنين حفظه الله تعالى خادم سنة النبوية الشريفة ومدير أكاديمية دار الحكم بولاية لاغوس نيجيريا المبدأ السادس فضله هو من أجل العلوم وأفضلها فشرف دراسة السيرة النبوية متعلقة بحياة النبي وشرف العلم من شرف المعلوم والمعلوم في هذا العلم هو حياة النبي صلى الله عليه وآله وسلم وكفى به شرفا وفضلا نعم آه níbi tí a ti máa gbé àlàyé ṣe ní ìní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run òun náà ni ibi al-mabda' asadis ìbẹ̀rẹ̀ mẹ́wàá tí ń bẹ fún ìmọ̀ síra ọ̀fọ́lùhù òun náà ni ọlá tí ń bẹ fún ìmọ̀ síra tó nàbàwíyá nínú àwọn ìmọ̀ tí ó tóbi jùlọ òun náà ni ìmọ̀ síra tó nàbàwíyá wà nínú àwọn ọmọ tó lọ́lá jùlọ wà fúbọ́ọ̀lì ha nínú àwọn ọmọ tó lọ́lá ju àwọn ọmọ míì lọ òun náà ni ìmọ̀ síra wa àpọ́nlé tí ń bẹ fún ìmọ̀ síra ànábì Muhammad sallallahu ó ju ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ẹ̀sìn lọ <clears throat> torí pé ń tó rò papọ̀ mọ́ sallallahu nínú àwọn nǹkan tá a fi alọ́mọ ni pé sharaful ilm min sharafil ma'lum àpọ́nlé tí ń bẹ fún ìmà nínú àpọ́nlé nǹkan tá a bá ń kọ́ ń bẹ̀ ni nínú àwọn nǹkan tí a ń kọ́ nínú eh, ilmi sirati nabawiyya òun náà ni ìṣẹ̀mí àníbà Muhammad sallallahu alaihi wasallam bá dẹ̀ sí ma pé gbogbo ìṣẹ̀mí àníbà Muhammad sallallahu alaihi wasallam pátá ní ìtọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala fi gbé dìde ibi tá a ti mẹ́sìn wa ni bákan náà al-ma'lumu fi hadha al-ilm huwa hayatu nabiyina sallallahu alaihi wasallam inta n kọ́ nínú masiro wọn ni sami annabi a muhammad wakafa bihi sharafan wa fadla ó tó ní ó lọ́lá السابع واضعه إن علم السيرة النبوية نقله السلف الصالح من الصحابة والتابعين كسائر المرويات وكان السلف يتعلمونها كما يتعلمون القرآن كما قال علي بن الحسين كنا, نتعل كنا نعلم مغازي النبي صلى الله عليه وآله وسلم كما نعلم الصورة من القرآن انظر البداية والنهاية لابن كثير نعم إليك يجي هنا واضعه àwọn tó ẹni tó gbé ìmọ̀síọ̀rọ̀ yìí kalẹ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ gbogbo ìmọ̀ kọ̀ọ̀kan tí wọ́n bá débi náhù wọ́n sọ ẹni tí ọkọ̀ gbé kalẹ̀ wọ́n lè ní Ali buna Abi Talib tí wọ́n bá débi ìmọ̀ míì wọ́n sàlàyé ẹni tó gbé kalẹ̀ bí wọ́n bá débi Arud wọ́n ṣàlàyé ẹni tó gbé kalẹ̀ kalẹ̀ ẹni tó gbé mọ̀ sírọ̀ náà kalẹ̀ pé ẹ̀sọ́ ní sírọ̀ eléyìí wọ́n ní tábà débi ìmọ̀ sírọ̀ ìnà ilmọ̀ sírọ̀ ti nàbàwíyá ìmọ̀ sírọ̀ leléyìí nàkọ́lá hùsọ́lá àwọn ẹni ìsíwájú ni wọ́n gbà wá asọ́láfù sọ́lẹ̀ mìnà sọ̀háàbà torí pé bí wọ́n ṣe gba àwọn ẹ̀ eh, ẹ̀sìn wa bẹ́ẹ̀ wọ́n ṣe gbà sẹ̀mí àníbà Muhammad wa nígbà báyìí ó ṣe báyìí nígbà báyìí ó sọ báyìí nígbà báyìí nǹkan báyìí ṣẹlẹ̀ bí wọ́n ṣe gbé wá nìyẹn tó fi dọ́dọ̀ àníbà Muhammad sallallahu alayhi wa sallam àwọn sọ̀hábà àwọn gbà wá wọ́n máa ń sọ wọ́n dẹ̀ máa ń kọ́yàn gẹ́gẹ́ bí àwọn mọ̀rìyá ti yókù náà gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń gbà á wípé báyìí lànẹ́bí sọ báyìí lànẹ́bí ṣe ṣe ìdájọ́ báyìí la Ànábì mú wá fún kan báyìí bẹ́ẹ̀ wọ́n ti gbé ìmọ̀ sírọ̀ náà kalẹ̀ àwọn Salafus Salih wọ́n máa ń kọ́ ìmọ̀ sírọ̀ yata'allamunaha kama yata'allamuna al-Qur'an wọ́n máa ń kọ́ ìmọ̀ sírọ̀ ti nàbàwíyá gẹ́gẹ́ bí wọ́n ni ilé ẹ̀kọ́ wa ìwọ náà tó fẹ́ máa dẹ́kọ̀ọ́kọ́ kó ọ̀nà máa kọ́ eléyìí tabadẹ̀ tún lè máa jòkó láti lè máa gbọ́ wa láti lè máa bá wa lọ eléyìí lára nǹkan tá a fi ń jọ àwọn ẹni síwájú tádẹ̀ rí èrè tó pọ̀ àtàwọn àǹfààní ní níbẹ̀ ni. naam ali ibn hussein ó sọ báyìí pé kunna nu'allam mawaziya nabiyyi sallallahu alayhi wa sallam. ó ní wọ́n máa ń kọ́ àwa ní àwọn ogun ànábì muhammad sallallahu alayhi wa sallam ó tún wá sọ pé kàmánù alẹ́mú sírọ̀tà kàmánù alẹ́mú sírọ̀tà min al-Qur'an gẹ́gẹ́ bí ó sì máa ń kọ́ wa ní súra al-Qur'an al-Karim pé eléyìí suratul Fatih lélẹ́yìí o eléyìí suratul Ghafir lélẹ́yìí o eléyìí suratul Yasin ni o gbogbo bí ó sì máa ń kọ́ wa ní Qur'an nìyẹn Ali Hussein wà bẹ́ẹ̀ oníbẹ̀ wọ́n ti máa ń kọ́ àwọn ní maghazi Ànábì Muhammad sallallahu alaihi wasallam léyìí tó yẹ pé ìtàn Muhammad ó ní eléyìí tábà lọ sínú albidayatu wa nahaya libnu kathir a ọ̀rọ̀ yìí bẹ̀ náà. الثامن اسمها السيرة النبوية أو سيرة الرسول أو المغازي نعم ó kọ tí a máa ń pè sírọ̀ ó ní ju kọ̀ọ̀kan lọ gbogbo ọkọ̀ yìí ìtumọ̀ etí mú dání náà ìtumọ̀ kan náà ni tàbá ní àsírọ̀tù nàbàwíyà ẹ́n àsírọ̀tù nàbàwíyà ìtàn tó jẹ́ ti kí ni o ànàbàwíyà ìtàn nabi Muhammad sallallahu alayhi wa sallam aw sírọ̀tù rasul àbí ká pè ní ìtànjí sí ọlọ́run ẹ̀rí pé túmọ̀ kan náà ni ẹni sọ ká fi ìtàntì sí ara nabi muhammad sallallahu alayhi wa sallam aw al-maghazi ẹ́ aw al-maghazi àwọn ogun tí wọ́n ti jà eléyìí arínú àwọn àfáàtò ẹ̀kú nígbà tí wọ́n kọ sírọ̀ maghazi ni ló sọ àdẹ̀rà tó yẹ pé sọ̀wọ́ ìgbà níbi bẹ̀rẹ̀ sí bá àwọn kèfèrí jagun òun ni nǹkan tí òun kọ kalẹ̀ bó jẹ́ pé insha a máa sọ àwọn asbab àwọn gazuati bí a ti ń débẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba. التاسع حكمها معرفة النبي صلى الله عليه وسلم فهو فرض عين لأنه من الأصول الثلاثة التي تجب على كل مسلم ومسلمة معرفتها معرفة العبد ربه ودينه ونبيه أما دراسة السيرة بأحداثها فهو فرض كفاية إذا قام به من يكفي سقط, سقط الإثم عن الباقين Naam. Ah, síwájú kí n tó kúrò níbi Zazua yẹn, torí pé ọ̀pọ̀lọpọ̀ àbí nínú àwọn ọ̀tá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, wọ́n máa lérò pé o, nǹkan kan gbé ojú o, illa bi sayf, àyàfi pẹ̀lú dà. Àbí ogun sọ́ lànẹ́bí wa pèpè sí, àbí kàn tí ẹ máa ń lọ jagun ní tàbùsí kálá ọ̀pọ̀lọpọ̀ ogun ní àfọwọ́fà àwọn kẹfìrí ni bí kí wọ́n lọ dí i mọ́ kódé yìí tó pilẹ̀ òun ni pé wọ́n lọ dí ànábì mọ́ ni so wọ́n ní èèyàn ò ní gọ́gọ̀gọ̀ kọ́mọ́ gbẹ́ débi pé mọ́nà mi mọ́ láti pé kí wọ́n dìfẹ́ǹdì ẹ̀mí ara wọn ẹ̀sìn wọn eléyìí jẹ́ sábà bí ọ̀pọ̀lọpọ̀ ní tó fà á insha Allah ta'ala tá a bá ti débẹ̀ àmà máa sọ ó yàtọ̀ sí èyí táwọn èèyàn ń fipá já àbáburú tí àwọn èèyàn ń ṣe káàkiri ká lọ sí ti àwọn afá ti kà fún wa hukmuha ìdájọ́ ká kọ́ ìmọ̀ yìí kí ni ìdájọ́ rẹ̀ àkọ́kọ́ ni pé ká mọ̀ pé ìkọ́ ìtàn níbi Muhammad sallallahu alaihi wasallam ìkọ́ ń pa ànábì ni ìmọ̀ nípa ànábì Muhammad ayé ma'rifatu nabi tàbí à ń kọ́ kí là ń kọ́ níbi sọ̀rọ̀ ayatu nabi sallallahu alaihi wasallam tàbá sọ pé ayatun nabi awakọ̀ ń parí kí lákọ́ ma àrífàtun nabi ìkọ́ ń pa níbi Muhammad ni sallallahu alaihi wasallam káwá kọ́ nípa níbi Muhammad ká mọ̀ nípa níbi Muhammad sallallahu alaihi wasallam fardun ain ala kulli muslim ojúlówó ọ̀ràn yẹn ni lérí gbogbo nínú àwọn ìpìlẹ̀ mẹ́ta التي تجب على كل مسلم ومسلمة معرفتها òun ni pé nínú àwọn ìpìlẹ̀ mẹ́ta yìí tó pọn dandan lérí mùsùlùmí lọ́kùnrin mùsùlùmí lóbìnrin lérí pípọ́ mà àgẹ́ bí sheikh wa sheikh islami al-mujaddid muhammad bin abdul wahab rahimahullahu rahmatan wasi'a léyìí tí wọ́n sọ sínú tíra al-usulu wa adillatuha àrígbé níbẹ̀ ní àgbà táwọn náà fẹ́ sọ́la pé usulu thalatha ní kí ni o ma'rifatul abdi rabba wa dinahu wa nabiyahu kẹrù ọmọ olúwa rẹ̀ kó mọ ẹ̀sìn rẹ̀ kó dẹ̀ mọ ànábì rẹ̀ bóò láti fẹ́ mọ̀ nípa ànábì wa tá mọ̀ nípa ìsẹ̀mí rẹ̀ tá mọ̀ nípa àwọn nǹkan tó gbéṣe síwájú kí àìjá níbi ìró tó tó àtìgbà tí lẹ́yìn sí adìkọ́ tó gbé dìde láyé òjíṣẹ́ ọlọ́run àtìgbà tí wọ́n tó gbé dìde tán especially ilé ìtọ́ka àwọn mùsùlùmí òun náà nígbà wọ́n gbé ànábì Muhammad sallallahu alayhi wa sallam dìde ní ìtọ́ka gbogbogbò òun náà nígbà tí wọ́n gbé ànábì dìde ní òjíṣẹ́ ọlọ́run ọba torí pé àti bẹ̀rẹ̀ sallallahu alayhi wa sallam náà òun náà á ní pé láti lè amma dirasatu sirati bi ahdathiha ẹwádìí ká wá kọ́ pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan léjèèjì ká tún máa wíníwíní eléyìí fahuwa fardu kifaya ojúló ọ̀ràn yan tító ni òun náà ní kí ni o gẹ́gẹ́ bí àwọn onímọ̀ sí máa ń dìfà ẹ̀ pé idha qama bihi man yakfi saqata al-ismu 'anil baqi àwọn kan bá ti dìde fún àwọn tí ó tó àwùjọ tí ó torí pé táwọn ilé bá ti nímọ̀ ń pa tànẹ́bì ẹ̀hẹ́ wọn ò ní mọ̀ sọ ń pa ànẹ́bì kí wọ́n gbọ́ kí wọ́n fọwọ́ lẹ́rán àbí wọ́n sọ pé àwọn máa ń pẹ́ inú àwọn nǹkan tó yẹ ká mọ̀ ni so táwọn tó bá ti dìde fún bá ti tó ó ti gbẹ́sẹ̀ kó fún àwọn yòókù náà. al-ashir masailuha kathiratun mutanawwi'ah وأهمها نسب النبي صلى الله عليه وآله وسلم أيام العرب في الجاهلية قبل ولادته ولادته ونشأته نعم كاتوكو ني ibi ẹlẹ́kẹ̀ẹ́sán yẹn ọmọ ìyá mi nínú Islam ẹ jẹ́ ká lọ mọ kinní kan nínú àwọn kan tá a ti mọ̀ tẹ́lẹ̀ náà ni òun náà ni pé ìmọ̀ nípa ànábì Muhammad sallallahu alaihi wasallam ìmójútó ìlànà rẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ ìta ìlànà rẹ̀ jí níbi máa tẹ̀lé níbi máa pèèyàn sí níbi máa mójútó àwọn kan tó yẹ ká mójútó nínú àwọn ìlànà yìí ó ṣe pàtàkì fún wa ó dẹ̀ jẹ́ ọ̀ranyàn fún wa ní fà á tí sheikh wa Muhammad bin Abdul Wahab rahimahullah kọlọ́ba kọjọ kọba akẹ́wọn nítòfà tí wọ́n fi kọ usulu thalatha láti lè jẹ́ kí ẹrú mọ nǹkan tí ó fi dáhùn nínú sàárè ni torí pé tó kàn wá nìyẹn ń bẹ nínú hadith èyí tí ó ní àlàáfíà ìpè tí òkú bá ti kú ń bẹ nínú hadith hadithu Abu Qatada ètò ń bẹ nínú hadithu al-Barra ibn Azib àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn sọ̀hábà tí wọ́n gba hadith yẹn wá lọ́pọ̀lọpọ̀ tí ẹgbàáyédè lálàáfíà ipé tí òkú bá ti kú tẹ́ bá ti gbé wọnú sàárì rẹ̀ táwọn èèyàn yòókù bá ti padà àwọn tó gbé lọ sínú sàárì bẹ́ẹ̀ ni òkú ọmọ gbọ́dúndún bàtà àwọn tó gbé sínú sàárì yẹn náà nígbàtí àwọn yẹn bá ti lọ àwọn mọ̀láìkà méjì ọyọ sí yọ̀kẹ̀ẹ́dẹ́ni bẹ́ẹ̀ làwọn méjèèjì ó gbé ìjòkó e wọ̀yàṣàlánàhù bẹ́ẹ̀ ni wọ̀yàṣàlánìhì wọ́n ma bèèrè bèèrè lọ́wọ́ rẹ̀ man rabbuk ta lolúwa rẹ̀ anábì tó ń jó yé wa nínú àwọn àdísù yìí ipé wọ́n bèèrè tó bá yọ pé múmi ní bá ni yóò rí dáhùn ipé man rabbuk yóò nínú ẹgbàwá kan wọ́n sọ pé wọ́n sọ pé wa man nabiyyuk ti Abu Qatada bẹ́ẹ̀ náà ni ti bí Al-Barra ibn Azib wọ́n sọ pé man hadha ar-rajulu alladhi bu'itha ilayk aw bu'itha fikum ta lọkùnrin yìí tí wọ́n gbé dìde fún yín wọ́n wàá ṣe ní mubaham mùsùlùmí ó rí bí dáhùn pé òun náà ni nabiyuna Muhammad sallallahu alayhi wa àbí ashadu annahu rasulullahi abduhu wa rasuluhu òun ó rí bí dáhùn pé ànábì òun ni ẹwà rẹ ní tí ó tẹ̀lé ìlànà ẹ̀ kò bá máa pe rẹ̀ lókọ rẹ̀ kò bá dẹ̀ ṣàfihàn rẹ̀ síbi ẹ̀ kò ní ríbi dáhùn yóò sọ pé àkúlù máa ká nàná sú yọkùlùún àwọn àkúlù máa yọkùlù náà ní tí àwọn èèyàn sọ lòun kan sọ níbomi yọ pé aláàdẹ̀rì subhanallah tó túmọ̀ sí pé ìkọ́ nípa nẹ́bà Muhammad ó bùkátà sí kí a tún máa lo àwọn ẹ̀kọ́ dáadáa tá a bá kọ́ mbẹ̀ ànábì máa ń ṣe báyìí ànábì ṣe báyìí nǹkan báyìí báyìí là ànábì ṣe gbogbo tó ṣe tó sọ nǹkan dáadáa ni tí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tó fi ránṣẹ́ ní àdìgbà tọ́lọ́run ti gbé dìde ní òjíṣẹ́ eléyìí ni tẹ̀bi ẹlẹ́ẹ̀kẹsàn yà àfikún bí tẹ̀lẹ́ẹ̀kẹsàn tẹ̀bi ẹlẹ́ẹ̀kẹwàá yìí masailuhu àwọn masailuha masailu asèrọ̀tù nàbàríyá masailuhu masailu ilmi sirati nabawiyya na'am wọ́n ní oríṣiríṣi àwọn ni àwọn ìgbéyẹ̀wò ọ̀rọ̀ àwọn ọ̀kan síwádìí ti ń bẹ́ẹ̀ nínú nǹkan tí a máa ń síwádìí nínú ilmi sira òun náà ní kí o nasabu nabiyina muhammad sallallahu alaihi wasallam a ìwo ẹbí rẹ̀ ìgbáwọn yewo, a yẹ̀wò àwọn onírìwáyàt inshallah ta'ala tí wọ́n gbẹ ìgbà wá wá látọ̀dá níbà Muhammad sallallahu alaihi wasallam a máa ṣàlàyé àwọn nǹkan tí a bá ti débẹ̀ àbójọ yẹ pé tíra yìí tó ń bẹ lọ́wọ́ wa yìí a fẹ́ nínú nǹkan tí ó jẹ́ àròyà nǹkan tá ń wò pé n ta para fẹ́ sọ́dà ni pé gbogbo tó bá ti pàtẹ́nì mọ́ ìtàn níbà Muhammad sallallahu ní hadithu tí tá a bá ti ń lépa bá lágbára ọlọ́run a máa fi sí. náà léyìí tó lálàáfíà pẹ̀lú mọ́jẹ̀mọ́ ìpínlẹ̀ tó lálàáfíà ṣẹwádí náà sábọ̀ ẹ̀ tàbá wo tíra wa yìí àmú náà sábùgùn rárá tàbá débẹ̀ a lè máa tọ́ka síbẹ̀ àmọ́ tó jẹ́ káfẹ́ máa pàkíyèsí láti sin àárínú àwọn èèyàn tí ń request wípé a torí àwọn level tí ń lo kíní ó yẹ kí náà sábù yẹn ó ga díẹ̀ sórí bí ó ṣe ga díẹ̀ náà ni a ṣe bùkátà sẹ́ẹ̀rì tó ga díẹ̀ tí ó lè gbé dé ibi tó bá ga dé àmọ́ bá ti rẹ́rìí fún tó lálàáfíà dọ́dọ̀ àníbà Muhammad sallallahu alaihi wasallam ipe ó pẹ́ bí ẹ̀ báyìí a nídìí láti kọ́kọ́ ká ọ̀rọ̀ náà àtàbádẹ́ fi tí àfáà rí pé àwọn náà nítọ́ka lórí ẹ̀ wọn ò sàdédé sọ òun náà ni pé a dínú àwọn rìwáyà kan tó gbé ẹbí ànábì dé ọ̀dọ̀ nàbí ilá Ismail alayhi salam kódà ríwáyà ń bẹ tó gbé dọ́dọ̀ ànábì adam aléhìsẹ̀lẹ́m àmọ́ àwọn ríwáyà yìí ríwáyà dọ̀ífà wọn lálàáfíà gẹ́gbà wọn ní mímọ̀ sí sọ òun náà wá ní pé nẹ́sàbọ̀ ẹ̀ kọ́bla wiladatihi sallallahu alayhi wa sallam àwọn ìṣẹ̀mí àwọn lábá pòsíṣàn táwọn lábá wà síwájú kí wọ́n tó gbé ànẹ́bì dìde síwájú kí wọ́n tó bí ànẹ́bì gan àwọn nǹkan owó máa ń ṣe inú nǹkan tí wọ́n máa ń ṣèwádìí nínú sírọ̀ ni àmọ́ kìí ṣe gbogbo àwọn mutaqaddimun àti àwọn mutaakhirun òun especially lọ́dọ̀ àwọn mutaqaddimun ìyẹ́pẹ́ sáà máa ń gbé kíní yẹ̀wò àmọ́ máa ń bẹ nígbà mítọ̀ pé máa ń gbé yẹ̀wò méjèèjì ni wọ́n lè fi sí wọ́n dẹ̀ lè má fi sí àmọ́ inshallah ta'ala tí tọ́bọ̀ àmì ọba jáde afẹ́mú wá nínú àwọn tó ti lálàáfíà nínú àwọn tó ti síwájú tààrá alkùránì fún ni àbí tààrí hadith fún àkọ́rọ̀ mọ́bà pọ̀ òun ni ó jẹ́ kí a fi kún àwọn tó ti síwájú àmọ́ nígbà bá ti ń lọ ta àwọn èèyàn ń lò tá ń kẹ́kọ̀ọ́ kan á nídìí kí a tún máa develop ẹ̀ náà ni nínú àwọn nǹkan tá develop lé lórí òun náà ni ayyamul arab fil jahiliya qabla wiladati nabiyyina muhammad sallallahu alayhi wa sallam síwájú kan tó gbé ànábì muhammad dé tọ́yì bákan náà nínú àwọn nǹkan tí wọ́n tún máa ń gbéyẹ̀wò nínú ilmu òun náà ni wiladatuhu wa nash'atuhu ìbí ànábì muhammad sallallahu alayhi wa ọjọ́ wo ni wọ́n bí ẹ́n bóòlù ànábì ṣe ń dàgbà ìgbà tó wà ní kókó ń bo lọ wà àwọn wo ló tọ́ àwọn wo ló fún lọ́yàn ẹ́n ọ̀dọ̀ ta ni àwọn olórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú àwọn kẹtẹ́ máa ń gbéyẹ̀wò ní inú ilmu sírọ́ inshallah ta'ala àwọn náà bá pàdé inú tíra ìtì ń bẹ níwájú wa bákan náà al-ahdath qabla al-bi'tha àwọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ síwájú kí wọ́n tó gbé ànábì Muhammad dìde ni nígbà tí wọ́n gbé ànábì dìde lójíṣẹ́ tán ni hatta lahiqa bir-rafiqil a'la tí tó lọ ń fi ní ànábì jẹ́ pé ọlọ́run ọba tó fi kú lérílẹ̀ ayé àwọn nǹkan yìí pọ̀ létọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ahkam èyí tó jẹ́ i'tiqadiyya wa fiqhiyya wa sulqiyya wa manhajiyya àwọn àwọn àlámọ̀rí ẹ̀sìn oríṣiríṣi òun náà la máa ń tibẹ̀ mú léyìí pé wọ́n máa ń gbé yẹ̀wò ìyẹn náà la fi bùkátà sí ká lo èyí lálàáfíà nínú tàn níbi Muhammad sallallahu alayhi الهجرة والحياة في المدينة والغزوات والسرايا الآيات المعجزات وشمائله وخصائصه أيامه الأخيرة ووفاته صلى الله عليه وآله وسلم نعم nínú àwọn ìgbéyẹ̀wò ìṣèwádìí tí ìmọ̀síro máa ń ṣèwádìí tí ẹ̀dẹ̀ máa ń gbéyẹ̀wò nínú elmọ̀síro òun náà ní kíni òun ni hijira anabi muhammad sallallahu alaihi wasallam àti ìsẹ̀mí àníbà Muhammad sallallahu alaihi wasallam ní Madina àti ogun tá àníbà Muhammad àwọn ogun tó jà àti àwọn ogun tí àwọn sùhábà rẹ̀ jà jíjírọ́ ní nìkankan tí ó ṣẹlẹ̀ bóyá hijírọ́ tí wọ́n ṣe síwájú kí ẹ tó ṣe hijírọ́ lọ sí Medina ìtẹ́ lọ sí Habasha ni lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì ni bá ànábì òtẹ̀ tẹ̀lé wọn lọ hijirọ̀ náà ni èyí tá ànábì Muhammad sallallahu alaihi wasallam ń ṣe fúnra rẹ̀ ní hijirọ̀ náà ni bákan náà ìṣẹ̀mí tá ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ṣe nígbà tó dé ìlú Mẹdínà ìṣẹ̀mí kan ni léyìí tó yẹ pé ó yàtọ̀ sí ìṣẹ̀mí Mákà nítorí ọlọ́ba Allah subhanahu wa tí dẹ̀ ń gbéyẹ̀wò lérí sẹ̀mí àníbà Muhammad sallallahu alaihi wasallam tí ń ṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀ ní eh, àwọn ọjọ́ tá níbi àbẹ́ àwọn ìgbà tá níbi Muhammad sallallahu alaihi wasallam lò ní Medina àwọn nǹkan tí ń sọ̀kalẹ̀ fún àtàwọn ahkam èyí tó yẹ kó ń ṣẹlẹ̀ ní ìlú Medina tá níbi Muhammad àtàwọn ogun èyí tó yẹ kó padà ṣẹlẹ̀ níbi tí àníbà Muhammad sallallahu tó padà jà tápàdà máa mú wálé ẹ̀kọ̀ kan pàṣàrọ̀ ya èyí tẹ́ ogun tánibà Muhammad sallallahu alaihi wasallam tó sẹ́ndì àwọn sọ̀hábà rẹ̀ sí tóun gangan jáde sí òun ni wọ́n pè ní sàrọ̀ ya àwọn ogun yìí inshallah ta'ala tàbá ti débẹ̀ a ma sọ èyí tó bílọ́ngì sí gazuat a dẹ̀ ma sọ èyí tó bílọ́ngì sí saroya bákan náà nínú àwọn èyí tí àwọn onísírọ̀ inú àwọn àkíyèsí tá padà ma pàkíyèsí nígbà tàbá fẹ́ wọ ibi gazuwaati au gazuwaati òun náà ní kíni o òun náà ní wọ́n máa ń pè gazuwa <clears throat> gazuwaati àwọn ilé ìta níbi Muhammad sallallahu participate sàríyá òun ni ìtọ́ ipá níbi Muhammad sallallahu alaihi wasallam ń rán èèyàn participate ìgbà míì gan tó máa ń gbé síra wọn lè tọ́ ìpé ìta níbi gan sí mẹ́gan tó máa ń pè ní gazuwa ìgẹ́sọ́tù mọ́ta àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó pàá níbà Muhammad sọ̀lọ̀sánà kò jáde síbẹ̀ inṣàlá ta'ala átùmà lékún sábà ti wọnú rẹ̀ bákanáà al-ayat àwọn àrísímà àìmọ̀ ẹ̀dìzáàtì léèdọ̀ pé agbé ilé yẹ̀wò nínú àkídà ní jóni so òun náà ni àwọn ìṣẹ̀lẹ̀ sí àrísímà ìdánilágara tí ordinary person lè múrú ẹ̀ wá tó ṣẹlẹ̀ ló níbi Muhammad sallallahu alaihi wasallam nínú nǹkan tí a máa ń gbéyẹ̀wò nínú alámàrí sírọ̀ ni bákan wà ṣàmà ìlúhu bá níbi Muhammad sallallahu alaihi wasallam ṣe rí gan gẹ́lẹ́ torí pé àbùkátà sí eléyìí máa ń jẹyọ nínú masáìlì àkọ̀ríyà masalan ẹni ó dé nìṣàn wa bá wa pé òun lálára anábì lójú oorun àwọn àfa alákìídá àwọn sọ fún un pé ká tó lè bìlí pé ẹ̀sẹ̀ orí àníbà Muhammad sallallahu alaihi wasallam orí lóòótọ́ o tòun náà ni kò lè ṣàlàyé bó ṣe rí ẹni tó orí lójú oorun yẹn kọ́ jọ àníbà Muhammad sallallahu alaihi wasallam sáwọn pa níbi ti kú àmọ́ ṣàmáhìlú Muhammadiya mawjuda bá nẹ́bí ṣe rí gangan àwọn onímọ̀ ti kọ́ kalẹ̀ látẹnu àwọn sọ̀hábà níbà Muhammad sallallahu alaihi pé bí ẹ ṣe gba àwọn ìgbà wá wá inú wọn sì gba ìmọ̀ sí ọ̀rọ̀ náà wá àwọn sàmáìlú mahamadiya kí wọ́n gbà nẹ́bì sí pé bóòlù ni ìdó rẹ̀ ṣe rí ìbẹ̀ nínú hadith ìtọ́lálàáfíà fèsì ẹ̀bó ló ṣe rí ìbẹ̀ nínú hadith ìtọ́lálàáfíà kíyàn lálàá nìsìn ipé òun rí ẹnìkan ó dúdú ó bulẹ́wà ó wá kúrú sàn án wọ́n ń pèrè lánàbí fún a ní kí ṣe ànábì Muhammad sallallahu alaihi wasallam lórí torí pé in bẹ nínú hadithi pé man ra'ani fil manami faqad ra'ani fa inna shaytana la yatamathalu bi ìgbẹ́ àmẹ́ni tó bá yẹ yóò bá ara lójú oorun àwòrán tà ànábì sọ ohun àwòrán tó jẹ́ tà ànábì yẹn òun náà lọ gbọdọ̀ rí a wà padà sọ́dọ̀ àwọn àfọ́ ní elmisirọ́ àwọn ní òní wọ́n wá sọ fún wa nípa pé bá nẹ́bí ṣe rí ní Shama'ilul ya ààrẹ ni tó kọ tíra ní sọ̀wọ́ rí nìkan ṣoṣo sọ pé bá nẹ́bí ṣe rí ni wọ́n ṣe bẹ̀rẹ̀ rẹ̀ kọlọ́bà kọjọ kọ bá sọ gbogbo àwọn àfáà wa ní ẹ̀sán lórí wákàsọ isuhu àwọn ẹ̀sà tí ń bẹ fún eléyìí a máa gbéyẹ̀wò náà nínú ìmọ̀ sírọ̀ bákan náà àyàmùhù lè àkírọ̀ àwọn ìṣẹ̀mí tá nẹ́bí ṣe kẹ́yìn àwọn ìṣẹ̀mí tó ṣe kẹ́yìn ẹni bá kọ́ ilmu sírọ́ láti bẹ̀rẹ̀ dé parí yóò mọ ìṣẹ̀mí wò lànẹ́bí kọ́kọ́ ṣe yóò dẹ̀ mọ àwọn ìṣẹ̀mí tó lò kẹ́yìn yóò lè mọ báwọn ìjọsìn yẹn ṣe rí àti bó ṣe tó bákan náà wàfátúhù sallallahu alaihi wasallam ìsíkùn padà tá nẹ́bí ìsíkùn padà tó kù láyé ìsìnkú padà tá níbi ìsìnkú padà tó kù láyé nǹkan kan ni tó yẹ pé ó láwọn ẹ̀kọ́ ó dẹ̀ ní àwọn òye ó dẹ̀ ní àwọn ìdájọ́ oríṣiríṣi tó yẹ pé wọ́n mọ̀ fàyọ fún wa ń bẹ̀ àtàbá lọ sínú àwọn sírọ̀ míì inṣàlá ta'ala a máa kàn níbi jízú ẹlẹ́kẹta síra ilé tí ó ń bẹ níwájú wa yìí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala èyí tí a sọ yìí tí a gbọ́ yìí náà kọ́lọ̀bà kó lò ní sáàbí oríire ayé àti tàlùkì àrùn tẹnu wa inshallah ta'ala ní ọ̀la ní dédé àsìkò yìí inshallah ta'ala tètè rí pé abẹ́rẹ́ kọ́lọ̀bà Allah subhanahu wa ta'ala kó ṣe nírọ̀rùn kátùmá pàdé wa kátùmá tẹ̀síwájú níbi tíra Allah subhanahu ta'ala fún gbogbo àwọn tí wọ́n ṣe ìkúnlọ́wọ́ tí tá a fi ń gbọ́ wa ní àwa náà ìmọ̀ àmọ̀lò kọ́lọ́ba kọjọ kó ṣe fún wa súnà nílẹ̀ yorùbá kọ́lọ́ba kọjọ kó wa ràn lọ́wọ́ àbẹ̀lọ́ba orúkè rúdò tó ń bẹ láàrin dáwà yìí lásìkò àtàwà yìí fìtínà ń lọ kọ́lọ́ba kọjọ kó wa paná rẹ̀ kó kàwá mọ́ ibi tí òdodo wà àbẹ̀lọ́ba Allah subhanahu wa kọlọ́run bá kọjẹ́ òkójé tí súnà náà kọ́ bá gbà láyè kọlọ́ba Allah subhanahu wa ta'ala òdodo kọlọ́ba kọjẹ́ òkójé kọjọba nílùú àti káàkiri àgbáńláyé àbẹ̀lọ́ba Allah subhanahu wa ta'ala olùdarí àtàrí kàmú kọlọ́run jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wọ́n ti aqulu qawli hadha astaghfiru li